bẹ́yìn olówó lọ́wọ́ sìn tí òòrò ń jẹjẹ sẹ́yìn lè gbọ́n tí ń sọ yìí ó sẹ́yìn lè rìn débi tó fi ṣubú. anabi suleiman alayhi salatu wa salam ọlọ́run gbé ìtàn rẹ̀ wánú alukoran ipe suleiman ó béèrè ọlá lọ́wọ́ mi ò dẹ̀ dá lọ́lá gbogbo àdúrà tó ṣe tó fi béèrè ọlá ẹ dẹ̀kíkà kò ju one minute lọ àdúrà one minute allahu akbar <laughs> ọkàn yanu ó ní qala rabbi ọlọ́run ọba ní rìpọ́tọ̀ ọlọ́run ní kọ́lá ọlọ́run ní suleiman sọ rọ́bì oníwọ̀ ọlọ́run igi fìrìlì ọlọ́run fèrè jìmí wàhábùlì múlíkà wàá dàmí lọ́lá láàyè mbàgì ilẹ̀ ahadin mi báàdì tẹ́nìkan ò ní nírú ọlá náà lẹ́yìn mi innaka antal wahab wọlọba ti tààyàn lọ́rẹ̀ tàmí lọ́rẹ̀ ọlá gbogbo òjò sẹ́jú kan lọ ọlọ́run ni mo sì ti dá ọ lọ́lá gbogbo nǹkan téèyàn máa ní ilé ayé téèyàn máa fi ń pé ọlá ayé nì gbogbo ẹ̀ lọ́lọ́run dá ànábì Suleiman kí ni ọlọ́run sọ pé ó ṣe tó ń fi dá lọ́lá ó ní kọ́ọ̀lá rọ́bì igi fìrìlì ó ní ìwọ ọlọ́run ọba fèrèjì mi àdúrà fèrèjì mi gan àdúrà ni àbí ẹ̀yìn ó tún wá ní wàhábìlì lẹ́yìn náà wàá tàmí lọ́rẹ àdúrà ni tàmí lọ́rẹ òun náà má dákẹ́ o ọlọ́run ọ̀dà ọlọ́lá ìwọ àtàwọn ọmọ rẹ àtàrọ ọmọdọ́mọ rẹ tó o bá jòkó tó ń bẹ lọ́hùn ìwọ ọlọ́run ọba mọ́tà dàmí lọ́lá náà lè máa ṣàdúrà yìí qala rabbi gifirili wahabli mulika la yanbaghi li ahadin min ba'di innaka antal wahhab ọlọ́run ọ̀dà ọlọ́lá àmọ́ dákun mọ́sà fikún ipe kí ọlá náà kọ́ mọ́ mú ọ di ọ̀tá ọlọ́run torí ọ̀pọ̀lọpọ̀ ọlá tó bá ti dé kátikati lọ́mọ èèyàn máa ń ṣe kínni ni wọ́n máa ṣe yóò ronú láàárọ̀ báyìí pé ah, ta ni ń pèrún bẹ́ẹ̀ <laughs> tó bá dé tán wọ́n máa pèrún inú sì máa bì ó pé òun sùn lọ́wọ́ owó náà ń pè bẹ́ẹ̀ bàbá rẹ̀ àtìyá rẹ̀ yóò pè yọ pa fóònù mọ́ létí a ní ibi kí wọ́n sẹ́ni owó sí wọn ní ọba ti fún wọn lówó kò sí wàhálà mọ́ yóò ṣègbéraga sáwọn ẹbí a ní gbogbo ọmọ òun lòún bọ́ wọn yóò gbé aṣẹ́wó pé lẹ́sẹ̀ yóò máa jẹ ẹlẹ́dẹ̀ yóò máa fi ọtí sinapu lò lẹ́ẹ̀kan náà <laughs> lẹ́ẹ̀kan náà owó ní jẹ́bẹ̀ aláàfáà wo ni sọ̀rọ̀ èmi ní bá wí màá dẹ̀ tì má lé yóò sì tì má lé lọ́tọ̀ kọ́mọ sọ fọlọ́mọba pé ọlá tọ́lọ́wọ́n da ọ kó fi sàlékún ìmánì rẹ kọ́mọ fi ba ìmánì jẹ àmọ́ kẹ́nìkan ní ẹ̀yàn gbọ́dọ̀ béèrè ayé èwo là nẹ́bí Suleiman ń béèrè àbí àbí kí ni wọ́n sọ yìí ìbò ló sọ wá dáyé ṣe tó bá ní tí wọ́n máa fi ń sáyé nílé ayé ẹ̀hìn mọ́jọ di ọlọ́wọ́ ẹ̀sìn ní kókó wọ́n lọ́ bá da ọlọ́lá jẹun tó dáa kọ́ wọṣọ tó dáa kọ́ kọ́lé tó dáa kọ́ fẹ́yàwó tó dáa kó bímọ tó dáa kọ́ wá tọ́ wọn kẹ́ wàá máa sin lọ́wọ́n ọba nínú ilé bẹ́ẹ̀ sì ń lọ múra lẹ́ẹ̀mọ́ lọ hajj mo mọ àbọ̀ olówó kan lẹ́kọ̀ọ́ yìí ìyàwó mẹ́rin lónìí tó bá ti di bẹ́ẹ̀ wá gbẹ̀yìn Ramadan yóò dé kó gbogbo wọn àtàwọn ọmọ wọn yóò kó wọn sínú plane wọn lọ mọ́ra nù jama ó di ọ̀sẹ̀ kan lẹ́yìn Ramadan kan tó dé ìyàwó mẹ́rin àtàwọn ọmọ wọn àwọn pé padà kéèyàn fẹ́ ìyàwó mẹ́rin ó sì nífa ó sì àwọn ìyàwó tá a wí ìbejì bí ìbejì náà máa ṣe lára ara wọn ìgbà tí wọ́n fẹ́ jẹ mẹ́lẹ̀ tóbi ní bá ti rí kíchìn wọ̀ tí sì ń wọ̀ tí rówó náà àníṣe ah, yìí ni mo fẹ́ lọ mo fẹ́ yàwó lọ èyí tó bá yà kà ni ó bẹ̀rẹ̀ wàhálà ìka ló bẹ́ẹ̀ fẹ́ yàwó bẹ́ẹ̀ lówó náà ìka náà ni wọ́n sọ fún Amati àmọ́ tí ipa ò bá ti kà wọ́n ṣe ṣe sòrò ọmọ mi nídìí bẹ́ẹ̀ àdúrà ń o ọlọ́mọṣà dá wa lọ́lá o nínú àwọn àdúrà táwọn àlùfáà ní ká máa ṣe pé ọlọ́wọ́n bá a lá yóò ní kí ọ̀rọ̀ tèèyàn máa rọrùn nígbà tí nǹkan bá le fáwọn èèyàn ọlọ́run ó sún àánú rẹ̀ mọ́ ọ jama allahu laka dunia ọlọ́run ó máa bò ọ́ láṣìírí ọ́ máa rí tiẹ̀ ṣe nínú ìlú kọ́dà báwọn yẹn bá ń pariwo òun náà ni allahumma anabi lọ sọ bẹ́ẹ̀ o anabi ni ma sọ pé allahumma gfirili warhamni wa'afini wahdini warsukuni nǹkan márùn ni jama allahumma gfirili warhamni wa'afini wahdini warsukuni allahumma gfirili ọlọ́run fìrí jì wàhámùnì ọlọ́run ṣàánú mi wàháfìnì fún mi lálàáfíà tọkàn àti tara wàdínì gáìdì mi lérí ọ̀rọ̀ ẹ̀sìn mi àtàyè mi wàdùsùkùnì fún mi láti ṣèkìtì fi ṣàyè tó o bá tẹnu máa dùn àyẹn àṣírí ọmọ bò á lò ó jura wa lọ àmọ́ àṣírí ò ní tu wàlá allahumma kfirili wàhámùnì wàháfìnì wàdínì wàdùsùkùnì bẹ̀rẹ̀ lálẹ́ kọ́ ma wá wí kò ní nọ́mbà o sá ma wí ọlọ́run sún ìkẹ́ tó jìnnà yóò sún mọ́ ọ nítorí ti lọ́nu ayé rẹ ọlọ́run dá padà pẹ̀lú yọ̀ǹda rẹ nìkan márùn yẹn náà Allahumma gfirli warhamni wàhafini wahdini warzukuni kẹwàá sáyé nìkan ànábì ní tọ́wájú àlè kẹwàá gbogbo kẹtọ́ wà lọ́rùn ọlọ́run sún mọ́ ọ ọlọ́run bá alákọ̀ọ́mọ́sá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa.